أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة ووفقنا الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسوا قسم ولو وبعلا نجي لهم à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kú bá nábi ní àtàwọn ará rí àtàwọn sọ̀kábà rẹ̀ àǹtẹ̀lọ́wọ́n bá kó sánú àwa náà pẹ̀lọ́wọ́n òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa tó gbá wa jẹ́mọ́ àlùkùnrin wa lóbìnrin ọmọdé àti lẹ́gbà olómọ́sáàsì ní wọlé àtọ́lùkẹ́yàmọ́ ṣiṣẹ́ àworúkọ ọlọ́run ọba àtàwọn ìròyìn ẹ̀ nípa ìlápa tí mú jáde wá nípa ìjẹ́ rúsì fọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí bá morúkọ ọlọ́run ọba àtàwọn ìròyìn ẹ̀ tó bá mọ iye orúkọ ọlọ́run ọba àtàwọn ìròyìn yóò mọ̀ láì nílapa nípa ìjẹ́ rúsì rẹ̀ fún ọlọ́run ọba àti ìmọ̀ ìpínlẹ̀ ọlọ́run ọba ọlá tuntun látẹ̀zálù kàdé في بيان أهمية ذكر الله بذكر أسمائه وصفاته الواردة في الكتاب وسنة رسوله صلى الله عليه وسلم fani àlàyé tí lọ kò ní yẹ kò lè gbòlópẹ́ pàtàkì ìtàn tí ọlọ́wọ́n ọba pẹ̀lú ìṣẹ̀rántí àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn ẹ̀ èyí tá a rí nínú tírà ọlọ́wọ́n ọba Al-Qur'an Karim àti súnmọ̀ jíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ نرى جملة طيبة من الفوائد الملتقطة متربطة مترابطة على ذلك àti kàásíwájú àwọn àǹfààní tó rẹwà àkójọ tó rẹwà nípa àwọn orúkọ wọ̀nyí tó so mọ́ ìmorúkọ ọlọ́pàá àwọn ìròyìn rẹ̀ yìí ní àádìí fàwáà nínú àwọn àǹfààní wọ̀nyí أيضا هناك أن المعرفة أسماء الله أسماء الله الحسنى الصفات الأولى مقتدية لآثارها في عبودية كالخضوع والذل والخشوع والإنابة والخشية والرهبة والمحبة والتوكل وغير ذلك من أنواع عبادات الظاهرة والباطنة náà náà ní pé àwọn àǹfààní náà ń tẹ́yẹ bá mọ orúkọ ọlọ́wọ́ ọba tó rẹwà jùlọ àtàwọn ìròyìn tó jùlọ yóò mú ìlàpá ìjẹ́rú sí ọlọ́wọ́ ọba tó kí ẹ̀rọ fọlọ́wọ́ ọba kí ẹ̀ rẹra rẹ̀ fọlọ́wọ́ ọba kí ẹ̀ máa páyọ̀ ọlọ́wọ́ ọba ọ̀lẹ̀ ìnáàbà kí ẹ̀ máa fi pàṣẹ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wọ̀lá hàṣìyà kí ẹ̀ máa kọ̀wọ̀ ráhàbà kí ẹ̀ máa fi kòkòrò nígbà pé ẹ̀ ń والمحبة أتنفي له وتوكل أتبقى له بلق أتبني وغير ذلك الجدل من أنواع إبادات ننوى ونريرو إبادة الظاهرة والباطنة أي تهنا في تقامة بل إن لكل صفة من صفات الرب تبارك وتعالى عبودية خاصة هي من مقتضياتها كاي صفة وكأنها صفة ولو وبعض ìròyìn kọ̀ọ̀kan náà ìròyìn ọlọ́run ti jù lọ tí máa mú yẹn jẹ́rú ọlọ́run ọba ìdíjì fọ́lọ́run ọba tó àpòkàkì pẹ̀lú tí orúkọ yẹn ń jọ́ sí tọ́ka sí orúkọ yẹn ń tọ́ka sí náà orúkọ ọlọ́run ọba subhanahu wa ta'ala mo di báàtìlẹ̀ ẹ̀lú bí ha ní ẹ̀lú tó di ọ̀rọ̀ ẹ̀yàn kí ẹ máa ń parẹ̀ òkú ìgbà àrífàtì ha àti kí ẹ máa mímọ̀ òótọ́ àwọn orúkọ yìí àtàwọn ìròyìn yìí وهذا مترد في جميع أنواع العبودية بين اتكرار بوليس بوجدات العبادة التي على قلبي والجواري تسمى أميني أبي تسموري كريكيارا بيان ذلك على يلوري إليه أن العبد إذا علم بتفرد الرب ربما يجيك في سبولون وبعد تعالى بضبط الجر طلب الكل في رامية ولا ما في راموا والناس على الكل في رامية سبعة والعتاء على السوريفية والمن على الكوريفية وخلق على الجدع والرزق على الكل يعزكي والإحياء على الكل كما سمي والإماتة على الكل لايسي فإن ذلك يثمر له عبودية التوكل على الله باطنا ولوازم التوكل وثمرته ظاهرا الله اكبر قالوا ليه بقى وغلي فان ذلك يثمر يو عمو يشهد يسجد نو مية انه بقى مؤمن يدو بودية التوكل yóò yẹ kókó ní kiri kanáà ti jẹ́ irú ọlọ́run ọba ẹni kókó fẹ́lẹ́ bí yóò kọ́lé ọlọ́run kìíní kọ́lé báàtì ní aláì báàtì náà bọ̀làwádà túláàtì mọ̀ráàtì ìzàhìrà ìkàgbé èso rẹ̀ yà ní mara rẹ̀ ní gbangba náà kàlọ́láwò tààlà wọ́n bá dán sálàyé fún wa pé wọ́n tọwọ́ kàlọ́lá láàyè lẹ́dẹ̀ ìlàyé mọ̀t wọ́n ní ẹgbẹ́ kàlọ́lọ́wọ́ bá ìlàyé tí kì í kú gbogbo ẹ̀ dáyọ̀ kó kúta tó bá bí kàlọ́lọ́ ìkàlọ́ ìjọ kúta kú ọlọ́wọ́ bá bá ní èkú nìyí wọ́n máa sálàyé tó fáwọn èèyàn yìí pé káwọn méjì àwọn kéèkéé méjì máa kọ́wọ́ kan wá dùn ọ̀kan ìdí ọwọ́ wá dùn yẹn kọ́ wá fọ́ di ẹni tó kíkọ́ ìgbàlagbà dùn ìdí wá nà yẹn kó wá bí máa nà mẹ́gbà ìgbà yẹn là pé ah ó mà nà mí ni tí wàá sí wọ́n kí ọ̀gá ìgbà òsè ọ̀gá yóò bí òsè ọ̀nà àríbẹ̀ ẹ̀kọ́ ni ọlọ́run ọba lágbára gbogbo àgbà àwọn èèyàn lágbára àwọn èèyàn lágbára oríṣiríṣi àwọn agbára kò fún ọgbọ́n mọ̀yàn balẹ̀ ó tó fẹ́ ó di yé wa fọlọ́wọ́ bá kàlẹ̀ yẹn bùkà lè sùkúrà wọ̀ tààlà ọlọ́wọ́ bá bùkà lè bùkà lè bùkà lọ́wọ́ bá وتوكل على الحي الذي لا يموت وقال تعالى وتوكل على العزيز mùsùlùmí míì tí a kájú pé bọ́sù fáàfù nìkan so òun náà nìkan mú lórí bùkà lè olùfẹ́ èdè ọ̀nà tọwọ́kọlọ́lá ọkọ̀fà abúlá ìwà kílà ní ẹgbẹ́ kan بصير الذين جلوني على عليهم مجلوني لا يخفى عليهم مثقال ذرة في السماوات والأرض قسم من اليوم أنا أقول وأنه سمع إليه وأنه يعلم السر وأخفى أنا بلما تقول بان با وما ويعلم عاقبة الأعين ولا من تجوي يتعلمه باي ولا من تؤمن ما تفسر الجنة وقال الله سبحانه وتعالى أنه تبارك وتعالى أهات بكل شيء علما ọlọ́wọ́ bá bùkátà ọlọ́wọ́ bá ọlọ́wọ́ kàkùnkùn ọlọ́wọ́ bá ní kára rẹ̀ ẹnkùnkùnkùn tẹ́tùmọ̀ ẹnkùnkùnkùn ní ọ̀rọ̀ kìríkà ìmọ̀lọ́ ọ̀rọ̀ kìríkà wẹ̀ tó kù lára rẹ̀ tẹ́lọ̀ ọba ìwọ́lẹ̀ mọ̀ nǹkan kankan ọ̀rẹ́ kàmùkùnkùn kan ní wọ́n yẹ kàmùkùnkùn kan ní wọ́n olùgbé kan àmọ́ ọba àhàtì kúlù ṣe yìí ọlọ́ọ̀dún gbogbo ọlọ́ọ̀dún pé wọ́lá yóò ṣe tí ìbí ṣe ìní ìmì yìí sílẹ̀ rí màá ṣá ẹ̀ rí màá tí gbogbo nǹkan tán tí màá fẹ́ bí kí màá fẹ́ mà bọ́lá ọba kò sí ní tí ọmọ àmàtà rẹ̀ ó ní wa kò sí ní tí ọmọ àmàtà rẹ̀ nígbà ní ah pòfẹ́sọ̀ ló ní pé yín àwọn ròyìn fún wa ìgbà pé yín ọba fúnlá láti ọlọ́ba àdísù ti wá èyí ń dùn ọjọ́ púpọ̀ lóyún yìí yẹn kọ́ yọ yìí yẹn wá débò egbò wa lè sọ ọpọlọ ọjọ́ dùn yẹn dùn lé pé afẹ́ẹ̀tì ọwá ní ọpọlọ rẹ̀ ọwá yọ bí owó lórí la ilaha la ilaha illallah ó sì lè sùn mọ́ ní ọmọ wòye báyìí ó sì fún two hundred and fifty thousand ó sì rí two hundred and fifty thousand kì í báyìí ó di yé wa la ilaha illallah ọlọ́gbọ́n tó bá ń gba agbára ọlọ́ọ̀bá ètò ọlọ́ọ̀bá yẹn bí wọ́n mú yàn gbèrú ọlọ́ọ̀bá yẹn mú wọ́n bá ti nìyọ́ ọlọ́ọ̀bá tó bá àforíjì alẹ́ sọ́ndé àgbẹ̀gà àrètè tí a fi dájú ẹ̀kọ́ mọ̀tẹ́lẹ̀ fún wa lọ. ìgbà kò lè sí ní òkú báyìí wọ́n fà wá fún ìṣàfihàn lọ́wọ́ gà bẹ́ẹ̀ ni wọ́n lè rẹ̀. ìnira báyìí gan ní òkè mi láà gan ó sọ pé ẹ̀sìn bí ó sùn báyìí wọ́n gbá wọ́n sùn báyìí yóò sùn lórí láìpù wọn ẹni àwọn àjọ gbé àyè rí kí ní ẹ gáàsì ẹ ń bọ́ọ̀gù nínú lọ́mbọ̀ ní òkè ọlọ́wọ́ bá sùpánù ọ̀tàrà múlá sí ọlọ́wọ́ tó bẹ̀rù ẹgbẹ̀rù ọlọ́wọ́ bá sùpánù ọ̀tàrà náà bí ní ìsìlẹ̀ ẹgbẹ̀rù ọlọ́wọ́ bá mú ọlọ́wọ́ bá mú ọlọ́wọ́ bá sùpánù wa ó bí wa ọlọ́wọ́ bá sùpánù wa wàláhì tí ẹ bá ń rọ ọlọ́wọ́ bá yọ ti ká àjẹ nìkan ìdá nọ́ọ̀sì ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa náà wọ́n wọ́n á fa kó lọ ṣe àdàgbò gbòǹkan lọ́lọ́ من عرف نفسه بإتباع الله عليه إسلام إسلام منارك ولو بان ريو ولو بان لبان ريو وروه يتقي له ولا ريو ممتع ويحسن ولو ده يوم كوبرو ماري فإن ذلك يثمر له حفظ الإنسان إليه ما مات ما صاهاري يوم مرون فيكون ما صاهاري wọ̀jọ̀wárì yóò máa mú tó wọn lórí kìí ṣe ara wọn sí òkàtọ̀rọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ yóò máa mọ tí ọkàn wọn láti máa rò fún lọ́kàn àwọn kúlẹ̀ máa yọ̀dọ̀ lọ́ gbogbo mọ́nlá yọ̀dọ̀ lọ́ inú gbogbo yóò máa sọ gbogbo gbogbo ní tẹ́lẹ̀ wọn tàbí lọ́rùn kò ní fẹ́ kọlu pé wọ́n máa rò kú ọlọ́pàá ní àbára rẹ̀ jà wọ́n máa rìn kú ọlọ́pàá ní àbára rẹ̀ jà gbogbo máa orí kí kíkà yìí ìmọ̀ yóò ṣẹ́bù ọlọ́ọ̀ ọ̀yọ̀rọ̀dọ́ tó máa lò ó gidigidi jọjọ́ ọba mi fẹ́ ní fìsí sílẹ̀ yọnu sí aláwọ̀ tó ààlà alámiyà alámọ̀ annàlá yára sọ́mọ̀ yẹn bùkà lọ́nà rí òun ìnàràbọ̀ alábìlì mẹ́rẹ̀sọ́ọ̀dì ọba gbogbo gbogbo mẹ́rẹ̀sọ́ọ̀dì wọ́n ìbá ní ọlọ́ọ̀bá ń dóòlì ni واتقوا الله إن الله سميع عليم أتبع لهم البرني أقونمني قال تعالى إيمالوا ما فيكم الله أكبر قال ما تدوون إيمالوا ما شئتم إنه بما تعملون بصيرا بصير قال تعالى واعلموا أن الله يعلم ما في أنفسكم فأذروه الله يقول الله أنتم يا فرق لهم السورة فلو بقول مفهموا ọlọ́ba wà mú ọlọ́ba lánú wà lọ́ba jálè bí sádà lọ́ba fẹ́lá rẹ̀ ìgbà kò sí ìgbẹ́ àna ábẹ́ ẹ̀m kálímà yìí yóò sẹ́rọ ìgbà ábẹ́ kásìtìlá yóò mú yà jógun ìpẹ́ ọlọ́ba mọ̀rọ̀ àkọ́bátì yóò máa mú yà á dìmọ̀ kọ́kọ́ tó tó ń wà ìfẹ́lẹ́ alátọ́ àti yóò máa ṣe tọ́lọ̀n fẹ́ yóò قال ابن رجب رحمه الله وكما وافق ابن رجب بايكي ورد رجل امرأة في ثلاث ليلة فأبت arákùnrin kan wà nù ọjà láàrin àgùjù lọ́hùn láàrin ọjà ń kọ́ lóbìnrin kan wá fún súnmọ́bìnrin ní súnmọ́tò ìbámu ọbẹ̀ bá ti dàjẹ́ fàkàlà láhà ọba ní ìrẹ́bìnrin jẹ́ àti báṣe ما يرانا إلا الكواكب لا يا مرة وتعوي وفي الكيوة ما يرانا إلا الكواكب حوار وإن نوريوا أكلت بين الموكبها أنت يا مرة وسبب الهواء وانت أنت يا مرة وين أنت نقول يا أم الهواء وانت نوريوا أي أن الله ضلوبا بوا ألا يرانا نوريوا منعها هذا علم ما يي ترى بالمواي وقف بري ولا يقفون اقتراع هذا الذنب هذه قلوة شيء ووقوف عابية خفية التي كنت بسم الله فإذا علم العبد بأن الله بني كريم ما يقولوا بأنان أنان يبغلوا رجلو ọ̀bọ̀lá pẹ̀lú jùlọ alùbẹ́kùbù ọba dáadáa jùlọ rahim ọba ọba tí dáadáa rẹ̀ pọ̀ lọ jàrá wa annahu tabaraka na ta'ala ma'a an wa ọlọ́wọ́n bá lọ yìí fún ọlọ́wọ́n bá fún bẹ́ẹ̀rù nira kó

اللهم رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا طرفة عين واصل لنا شأننا كله لا إله نحن لا نجينا ولا تبي ولا تبي الله لا تعالى ولا يقبل القيامة الله سبحانه والله نعم وهو سبحانه الله بسمت له لم يخلق القوا لتكافر بهم الله بوزعوا يديه كل بعض وكل بعض وذاكين فوق من كل جراع لو ولا يعتز بهم من الذلة بيوم في ورد في إيه آه جيد في يرون لا ولا يرزقوها بقول ما ورد فنوبا بعد ما يتحدث فنوبا ولا ينفعوها بقول ما يتحدث فنوبا ولا يطلعوا عنه بعد بيرا خلقوا بقى ما قالوا على الله ما قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد بهم رزق ولا أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين ọlọ́wọ́ bá mi ọ̀dá ìdánú àti ènìyàn fún kí àti kọ́mọ tó ti rí mi ọlọ́wọ́ bá mi ò bùkátà ní kíkan lọ wọn mi ò lè bùkátà ti jẹ mú lọ́dọ̀ wọn ọlọ́wọ́ bá náà ni ọba alázìkí ọba tó gbogbo agbára tiẹ̀ ni ọba tó gbogbo agbára tiẹ̀ kan قال تعالى قل الحمد لله الذي لم يتخذ ولدا يقول فهو بغتي بما ولم يقل له شريك شريك كما قال تكون لهم بجباره ولم يقل له ولي من كل ذلك قال رب قلت يا ابو بما كما وقدر تقديرا قال تقديرنا زي كما تقديرني الله اكبر قال تعالى فيما رواه عنه رسوله صلى الله عليه وسلم رسول الله يقول انه قال قال النبي صلى الله عليه وسلم ya ibadi ya rumi in lam tablugu nufi el sanfu mi sanfa'uni tabi anfani ba ta hani o e wa ta ni wa to lo pa a lo mi la so mi ri lan tablugu daru tadaruni el el kuda ba ya kiki kiki gan o ibrahim wa ko wa wa mi lo ba ara ko ti ti lo ba ọlọ́wọ́ bá mọ́sá sanu ọlọ́wọ́ bá aláwọ̀ kúrò ánìlì kẹrin imam bukhari ba imam muslim shi wa fa idha alima abdu dhalik tuwa mabugbeleyi asmana bi kudu raja èso ní agbára agbára ìgbésí ọlọ́ọ̀ba ìdírètí inú ọlọ́ọ̀ba ìṣẹ̀lẹ̀ sí kó wọ́tà raja ihe lila ìdírètí inú àánú ọlọ́ọ̀ba pàá ọlọ́ọ̀ni fi mílẹ̀ àá ọlọ́ọ̀ba mi ní mílẹ̀ àá ọlọ́ọ̀ba mi ní ọlọ́ọ̀ba tó láàrín tó láàrín tó láàrín tó láàrín mi ìtìlẹ́lẹ́ mi àfọ́nìkan ìyáka na abdu wa ìyáka na sa'ayin aláwọ̀ akọrù ẹgbẹ́lọ́kọ̀ bá sọ̀rọ̀ ó ní fàáfíà ó ní umul kitaba bí ẹ̀kọ́ ni ó ní sábà masani ó wá ní kílẹ̀ mi fàáfíà gan fúnra rẹ̀ fàáfíà lẹ́mi kùrán fàáfíà bí kíwá lẹ́mi rẹ̀ ó ní ìyáka na abdu wa ìyáka na sa'ayin إياك العبد وإياك عند ميفاتك يعني دعاء دعاء الدعاء المسألة دعاء الإبادة دعاء إياك العبد دعاء المسألة دعاء الإبادة وإياك نستعين دعاء المسألة إياك العبد وإياك إبادة النية مية كعاء وانا كتير لا لو تكتير أنا أفضل عنوية ولا لا أفضل عنوية mẹ́ta máa gbé kalẹ̀ nǹkan mi ìgbà fara ayé dẹ̀ mọ́ kiri ọmọ ní kẹlẹ̀ kẹlẹ̀ ń bọ̀ kiri kiri gbẹ̀ni bá kò sẹ́ni àwọn ìwà máa pé ọlọ́run tó ibi ká lè sọ́ra wa ọlọ́run sọ́ra wa bẹ̀ á lè sọ́ra wa bí kankan tó tún tó yànú lẹ̀ ìgbìmọ̀ jẹ́tọ́ àbí ẹ̀kọ́ ni ìgbìmọ̀ jẹ́tọ́ àbí ìgbìmọ̀ fara rẹ̀ náà nù ọ́ ní ọlọ́ọ̀bà mọ́tò fúnra yìí wọlọ́ọ̀bà náà sọ̀rọ̀já ibìlá yóò mú ní agbára ti nílé tí wọ́n lọ́wọ́ bá tí aláwọ̀ ah, bá ti ṣe ní ma ó fi ma ń dáwò yóò máa sọ lókòrò sí bọ́ ọlọ́dọ̀ ọlọ́wọ́ bá ma ń záàlẹ̀ jẹ́mí àwà hìjì bí ilé ìfihàn kọ́lọ́wọ́ bá mọ̀dálà ìníṣẹ́ ọ̀tẹ́ríkà ìníṣẹ́ wọ́n ti dáa mo bùkátà ọlọ́ọ̀bà mo ń bùkátà ọlọ́ọ̀bà mo ń bùkátà rẹ̀ ya ìtọ́lọ́sọ fún akiri ya ayúwa náà antum fuqara ila Allah gbogbo yálà ìní ọdọ́ ọlọ́ọ̀bà yìí wallahu huwal ghaniyyul hamid ọlọ́ọ̀bà náà lọ́kọ́ lọ́rọ̀ jùlọ ọba gbogbo ọpẹ́ yẹ والرجاء يثمر انواع عبوديه الظاهره والباطنه níwèé tí ìmọ̀ amújáde lára yẹn máa mú ìdíje lára yẹn ìjẹ́rú ọlọ́wọ́ ọba ìtọ́hàn àti tó kúná بحسب معرفة العبد معرفة العبد وعلمه bí ma ti nímọ̀ sí ọ̀pọ̀lọ́ tó ṣùgbọ́n wọn tàbí tẹ́lẹ̀ ni ìdá alima abdu abdullah ẹrùwà madédi ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá bó dédé ni wọ ìntìkáàmì wọ́n ma ma fi àjì bá fẹ́ ni wọ́n kí máa gbẹ̀fẹ̀ ní ọjọ́ ìyá rẹ̀ ìtura àti bínú ọlọ́ọ̀bá ọmọ bìdó sí wa àti àti bínú ọlọ́run tó bá jùlọ ọkọ̀ bẹ́ẹ̀ ti àti ìyá ọlọ́run ọba la ìlà ìlọ́lá fẹ̀yìn náà ha dá yóò sì lọ ọkọ̀ ìdí ayé máa fún ọ̀pá ọlọ́run ọba náà ó sì àjẹ́ mi wọ́n máa bùfẹ́ ra mi náà wọ́n fàánú mi ọlọ́run ọba múlá fàánú wa bá ìṣẹ́wọ̀n bọ̀lá káwọ́ máa bẹ̀rù ọlọ́run ọba wọ́n واتقوا الله واعلموا أن الله شديد العقاب واتقوا الله أنا أتبع الله واعلموا أن الله شديد العقاب أنا أقول الله بابا سيدنا تبي يعني تبي أجيا والله يوم أقول الله بابا أجيا بس ما أصدق لك تكتب بس آه يا ويا نصي أقول لي rọrùn kí wọ́n ti wáyé náà ìgbà náà ní ẹ̀ṣẹ̀ wá dùn wá bílọ paris kọ mọ́ bílọ báyìí france bílọ ṣe kú ṣe ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n sọ pé ah ṣẹ́ẹ̀ pé irọ́ náà pàtàkì wà commander in chief of armed forces of nigeria bí federal republic of nigeria inú àwọn tó wà nigeria náà làwọn kòkòrò fi ń bá aláàbùlẹ́kùn inú àwọn ẹ̀dá nigeria àbí ẹ̀dá nigeria ni kòkòrò fi ń bá aláàbùlẹ́kùn òun wá ní commander in chief kò wá lè kọ́kọ́ lè ìkàmì ẹ̀kọ́lọ́jì kòrìjẹ̀ ní káàkiri òkúrẹ́ lọ àbá àti kúbọ̀ fún ìdíje àwálèrè mọ́lẹ̀ sí àwálèrè mọ́lẹ̀ sí lórí sí àmìlẹ́gbẹ̀ ìdíje ní monday chief adọ́gbèrè wọ́n tó kọ̀bí nìkan níbi àti ọlọ́ọ̀bà nìkan lágbára gbogbo à ń lọ à ń bọ́ ní ìdìbò gbogbo politics ẹ̀yà ló bá ní àbí kó máa gbé sínú ọkọ̀ àbí kó máa gbé sínú pléènì ó tún wà ní fún wa nàìjíríà ìfẹ́ ah ọlọ́wọ́ bá ní kí wọ́n lágbára sùkúrà náà wọ̀ tààlà ọlọ́wọ́ bá kí wọ́n lágbára bẹ̀rù ọlọ́wọ́ ọlọ́wọ́ bá tó bẹ̀rù sùkúrà náà wọ̀ tààlà. لا إله إلا الله قال تعالى وتعالى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون àníyàn táwọn náà ọba ẹkùn kọlọ́ọ̀bà ọdún ẹ̀dọ́ kò yọ sí kọlátàlà ẹnìyànjẹ́lẹ́tùm tó bá yí ẹkùn ní ọ̀dọ́ lọ́ba nígbà rí máa gbá àtòjì náà lẹ́yìn pẹ̀lú àwọn àlàyé tó wá dáa ìtìtì ìyáwọn oúnjẹ tó fẹ́ lónà máa tẹ̀lé ẹ̀ alamu anulá azizul hakim عبد بجلال, بجلال الله وعظمته gbígbà gbígbà ọlọ́ọ̀bà àti gbígbà ọlọ́ọ̀bà àti gbígbà ọlọ́ọ̀bà kúròwì àti gbígbà ọlọ́ọ̀bà làkàlùkì lórí ẹ̀dẹ́ láti gbígbà ọlọ́ọ̀bà ní ọ̀sán tààrà láti ọlọ́ọ̀bà kásìrà àti ní agbára lórí ẹ̀gbà kò sí tọ́tọ́lọ́ọ̀ lágbára lórí rẹ̀ kádìrà àti ikò iná hádà yóò ti lọ́kọ̀ọ́sọ́ yóò mú ọjọ́ ìmọ̀ ọ̀rọ̀ fọlọ́ọ̀bà ìmọ̀ ọ̀rọ̀ fọlọ́ọ̀bà ọ̀rọ̀ ìtìkánà ìmọ̀ àyè ọmọ bá ikò rẹ̀ wájú ọlọ́ọ̀bà والمحبة يوم مثل لوبة وجميع أنواع العبادة يريد أريد أن تنكني روا واجبي قال الله تعالى لو تقول لله ذلك برك لين يتي لأن الله هو الحق فلو بنا لبوده وأن ما يدعون من دونه هو الباطل تنك لين لوبة إيراني وأن الله هو العلي الكبير فلو بنا يؤبس بجلو قال تعالى إن الله كان عليا كبيرا الله بنان يبادل يبادل يبادل يبادل العالم الغيب والشهادة يبادل الفقهاء الكبير متعال الاسم يبادل يبادل وقال تعالى وهو العلي العظيم الله بنان يبادل يبادل يبادل وما قدر الله حق قدره ويوم ملوك يكون ملوك mọ̀nà arúgbó jẹ́mi yẹn nǹkan tó kó yọgbọ́n kéèyàn mọ̀ gbogbo kọ́ lọ́wọ́ ìgbà sílẹ̀ ọlọ́wọ́ kan tó ń gbà kíyàmọ̀ lọ́wọ́ rẹ̀ ni òfin máa wọ́n kọ̀ wòye àti ẹ̀yàmí ni gbogbo súnmọ́ ọlọ́wọ́ kan jọ bí ẹni wọ́n kọ̀ sùhánà bí mọ́ ni fọlọ́ bá wọ́n tó ara máa ṣe kó wọ́n tó bá ju gbogbo títí wé lọ. àlẹ́ ìṣe parí ilé ìṣẹ̀lẹ̀ kan tó bá yẹn tó bá wọn àwọn akọ mẹ́ta àwọn olóòjà rẹ̀ wọ́n ti ló ń dá lórí àfò ilé ẹ̀kọ́ òjìká tó àwa dé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún pìṣẹ̀ tó wá nígbà dúró káyìí àti ọ̀yẹ̀dà alìmọ̀ abúlé bí kí wọ́n lè ọdún náàlì kẹrù bí wọ́n fi pè ọlọ́run tọ́lọ́ ọ̀bá ló pé kí wọ́n fún wọn pé bí àtúntà ni wọ́n ní gbúgbù ká ni wọ́n ká àdàbí wọ́n wí mutum tara ni àbí wọ́n wí ó kù síbi kan kúwàyù rẹ̀ ẹ̀dà bàbá bàbá ń gbà wọn bàbá lọ́yọ̀ ó ní húwà yí oòrùn kúrò bàbá yẹn gbogbo ẹgbẹ́ ó ní húwà yí oòrùn ó ní ẹyin ọlọ́wọ́ balọba tó pé subhana wa ta'ala wọ jùmọ́lì ọlọ́wọ́ lórí wa jùlọ ọwọ́ jẹbẹlẹ ohun ààbẹ̀mọ̀gbà yóò lọ́sí ìpàdé rẹ̀ abin ahabalika allah ahaballahu lika ìjọba bá kú jọ lọ́ọ̀bá lọ́wọ́ fi parí wọn náà wọ́n lára ìbá kò sí méjì bẹ́ẹ̀ anna aza yusmiru fi abdi anwa an kasira min ibada inda yau mujani lára irú àti masu nírúurú ibada wọ́n aza kala ta'ala kaman kana yarju liqa rabbi ẹgbẹ́ bẹ́ẹ̀ kú jọ lọ́ọ̀bá rẹ̀ fali amala amala sọ́ọ̀lì ha kala masu sheri ولا يشرك بعبادة ربه أحدا أما تروك قال والله بحبي ديك رابع بهذا يؤلم عند القبول أيها قال لي أما بجيجي ديك رابع بجيجي أنا أنواعي بقولي ريورو جاتما يي بقولي راجعة إلى مبتدات الأسماء والصفات مبتدات عبدالي مرو قلوب ورويني ولهذا فإنه يتأكد على كل عبد مسلم إليه لو عبد الثلاث مسلمين أن يعرف ربه الله باري ويعرف أسماءه وصفاته ولا ما ولو بسوار ولو با معرفة صحيحة سليمة ليه كيف تنيني أم الله بابوتك أم الله با صحيحة سليمة الله بابوتك كل لا لا فيها لا ولي بلا لا فيها ọ̀pọ̀ mùsùlùmí bá ọmọ ìfọlọ́ nígbà bá god mùsùlùmí àfàrà mùsùlùmí ìfọlọ́ nígbà bá god láì àìmọ̀kẹ́ni àìmọ̀kẹ́ni wọ́n yá alẹ́mú anàdàmánà tòbò gbogbo sínú wọ́n àwọn ọlọ́ọ̀bà kó sínú wọ́n á sára ha àwọn ìlápá ìròyìn ọlọ́ọ̀bà ọmọ òbí sínú bí ha àti ìrọ̀ ọ̀rọ̀ ẹ̀yà mímọ̀ ń kárẹ̀ fàáza yóò kó sínú hajjọ́ ilé ويكمل نصيبه من الخير من ينفك النور يفوق قال إمام أبو عمرو السلام منكي أساوى أبو عمرو السلام منكي رحمه الله الله قبلك من تمام معرفة أسماء الله تعالى وصفاته إنه في مرق ولوبة مرق ولوبة كماروين ولوبة الذي يستحق بها تلاعي إذا كنت بمن يا كما ọlọ́dọ̀dọ̀ wà hafiz ẹjú wa mú ní tọ́rọ ọlọ́ọ̀bà kọ́mà máa kààlà wo rasulula máa kààlà rasulula ní tọ́rọ ọdún tó bá kí sallallahu alaihi wa sallam ma'rifatul asma'i wa sifat ọ̀nà ni mímọ̀ ó mọ̀ gbogbo tí ń jẹ́ pàtó dodo من لم يعلم ذلك أصبح من لم يكن عالما بمعاني الأسماء ونجي الجمة ورقوا لهم لا ولا مستفيدا من ذكرها ليس لي تأكل ما دل عليه بصرة من المعاني ورقوا كمارا انتهى كلامه فأجباله ولا أمر الله بنا لعنجنا أن يوفقنا وإياكم في واسكم لكننا لتحقيق البال غادي الموضوع بعد حوار قوية بني تقعد بني القيامة بني كلمة يدوك ويقول كلمة يدوك على أحسن الحال بني تقعد وهو سبحانه السميع الدعاء الله بنا كما جلو أنا لو بلو بلو ماذا كدوا ولا أهل الرجاء الله بنا لهم في دعوة نوريري ما سويتوا وحسبنا الله ونعم الوكيل ọlọ́run tó wa ó lè gba ìdílé bí màá bùkàlẹ̀ ilé ìparí báàbù nàbàtìrì 2 báàbù nàbàtìrì 3 gbà míì السلام عليكم ورحمة الله وبركاته